بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد الأمين وعلى آله وصحبه والتابعين لهم بإحسان أجمعين adúpẹ́ ní الله ọlọ́run lọ́ba tí ọpẹ́ tọ́ sí àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún òjíṣẹ́ ọlọ́run anábìá muhammed kí àti gbogbo àwọn ará ilé rẹ̀ àti gbogbo àlùkò tọ́wájú ọmọ Islam tó jẹ́ ògbé èdè kọ́nà jẹ́ àjọ wà nínú wọn. mo ti sọ síwájú náà ìgbà tí à ń sọ̀rọ̀ lórí a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim igbe ọ̀rọ̀ nípa ọlọ́run tí ó gba àsìkò ni gba sáré ṣe máa ń pé nínú àtàwùdù bàtà ṣe a'udhu billahi minash shaitanir rajim bẹ́ẹ̀ ni àtúnṣe máa ń pé gbàtà àti bisimilayi rahman rahim ṣùgbọ́n àwa sọ̀rọ̀ tó pọ̀ gbàtà débi alhamdulilayi rabbil alamin gbogbo àsìkò yẹn kò tó nípa ńkọ́lọ́n lẹ́tọ̀ọ́ sí lọ́dọ̀ wa láti pé kí a mọ̀ ìmọ̀ ọlọ́run ìmọ̀ ńpa ọlọ́run ọjà ń kúṣe pàtàkì ó ní àkọ́kọ́ ojúṣe lórí ọmọ ẹ̀dẹ́ ènìyàn afa onísàfàrí yìí àsọ yìí pé awwalu wajibin alal abidi ma'rifatul ilahi ẹhẹ ma'rifatul ilahi ilahi bit tasdidi ó ní tọ́jú ọ̀ràn yẹn lórí gbogbo ẹrú sí ọlọ́run pátápátá òun náà ní mímọ̀ ọlọ́run pẹ̀lú ṣíṣe kòńgẹ́ nípa mímọ̀ mímọ̀ tòdodo téyò tó ní sínú awwalu wajibin alal abidi ma'rifatul ilahi bit-tasbih ntọ́jú ọ̀ràn yẹn lórí gbogbo ẹrú sí ọlọ́run náà ní kíkọ́ mọ ọlọ́run rẹ̀ lọ́nà tó gbà dáa tí o tún ní jẹ́ pé yóò tún sí iná lórí ẹ̀ ìkànnì àwọn afáwọn amọ̀gbàgbé kọ rẹ̀ nígbà tó lọ sọ pé ala lillahi dinul ẹ̀sìn tó mọ́ kanga tọ́lọ́ ní yẹtọ́ àti mọ́rìbọ̀. ẹ̀dẹ̀ tí ẹ gbọ́ ẹ̀sìn tọ́mọ kan gá tí ò ní pàǹtí inú oní ọ̀jẹ̀ tọ̀lọ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí kọ̀rọ̀ lórí ẹ̀ tó kọ̀rọ̀ lórí ẹ̀ kí ni ẹ̀sìn tọ́mọ kan gá ọkọ̀ mùjáládùn kìíní ọparí ọdún bọ́sì kejì ọdún parí ọdún bọ́sì kẹta ọdún parí ọdún bọ́sì kẹrin ẹ̀kẹrin ló tún dáa lé mùjáládùn mẹ́rin àdínú lè xaalis ọ lọ béèrè àdìyẹ alhalis ẹ̀sìn tọ́mọ kanga ni ọ̀jẹ̀ tọ́lọ́ kí ni túmọ̀ ẹ̀sìn tọ́mọ kanga yẹn sọtá bá fi gbogbo àsìkò Ramadan tá a bá fi sọ̀rọ̀ nípa ọlọ́run ọlọ́run lẹ́jọ́ sí nítorí bẹ́ẹ̀ lọ láti ibẹ̀ kí ni ò ká mọ ọlọ́run nínú mọ̀tòmọ́tò Qurtubi tá a sì kà tẹ́lẹ̀ onífàánà bí a nà awwala lùdúbi àdáàlì bá rọ̀ bá mi lẹ́nu bẹ̀rù kúbi àkọ́kọ́ ńlọ́jọ́ ọ̀ràn yẹn lórí èèyàn òun náà ni kó ṣe àdáyẹnrí ọlọ́run tó ń bẹ máa sìn láàrin nǹkan bí ìjẹun sílẹ̀ yẹn ọlọ́run kọ́mọ̀ ń ba ọlọ́run túláàsì ni torí kò ibi tá a ti wá lè máa ń pa rẹ̀ náà nínú Qur'an kí ni tó sọ fún wa torí ẹ̀ ló jẹ́ pé gbogbo ń tà ń sọ pátápátá à ń sọ kí ni Qur'an kí ni tó sọ fún wa lórí ẹ̀ lẹ́yìn ìgbà náà lásán fi àdìsá nẹ́bí sallallahu alaihi wasallam alẹ́wò wípé àti ìkọjá alhamdulilayi àìtú rabbil alamin ní fọ̀síwẹ́wẹ́ ṣùgbọ́n síbẹ̀ àìmọye àyàtà àti tú nítorí pé àtúmọ̀ gbólóhùn ọlọ́run tó sọ pé alhamdulilayi nínú àwọn ìròyìn ọlọ́run tá a fi lẹ̀ ṣùgbọ́n ọkọ̀ pọ́lìtì sí díẹ̀ lánàá ó náà ní sífàtò làyè lẹ́yìn ìròyìn nípa pé ọlọ́run ọba ẹlẹ́dàá ó ní ojú ó ní ojú ó yàtọ̀ space tá a sọ tá a pè ní àdìwọ́jì eléyìí ẹ̀yìn jú ni lọ́dọ̀ mẹ́ẹ̀dé nìyẹn ẹ̀yìn jú ni di àdáyé wọ́n tún pè ní alimokilatu ẹ̀yìn jú náà ni alimokilatu ẹ̀yìn jú náà ni èyí tó dúdú ń bẹ̀ ni wọ́n pè ní ìsáàmù làáyé. ṣùgbọ́n ìtọ́wà tọ́lọ̀ ọba fòrò yàrá rẹ̀ òun náà ní sífàtò làyè lẹ́yìn kí ọlọ́ọ̀ba omi ẹ̀yìn dú. nínú Qur'an ọlọ́mọ wa mú ọ̀nà méjì mufradi àti jamuri ìyẹn ni pé ó mú mufradi wa ó ṣe é ní ẹyọ kan ayélu láàyè míì omujamu wa ó ṣe ní plural pípọ̀ ṣùgbọ́n pé méjì kò sí yùnú àyà kura ọ yàtọ̀ sí ọwọ́ tọ́lọ̀ ń sọ pé òun dáadáa pẹ̀lú ọwọ́ méjèèjì ó ṣe yẹn ní méjì ṣùgbọ́n tí ojú kò sọ pé méjì nínú kura gẹ́gẹ́ àwọn àyà tá à ń bọ̀ wá sọ nínú àyà yẹn ona ni tọ́wà sọ́ràtò Hud aya fati sẹ́mu tọ́lọ̀ tí ń sọ̀rọ̀ nípa níbi ní wọ́pọ̀ alẹ́ sọ́làtò sọ́là tọ́lọ̀ ní wá sínú ìlú fúlíkà bí ayúni náà wà wáyé náà wà láàtò káàtì kú ní fílẹ̀ bí iná fún iná mọ̀gbọ́rọ̀ kú ọlọ́ni rẹ̀ wá sínú ìlú fúlíkà bí ayúni náà ọkọ̀ ojú omi ta ni kọ́ máa ṣe máa ṣe lójú wa báyìí wà wá ìnà àti pẹ̀lú iṣẹ́ tá a fi ránṣẹ́ sí ọ wàlá àtúkà tí kún ní fílẹ̀ ní iná bọ̀là mú má bá mi sọ̀rọ̀ mọ́ nípa àwọn èèyàn tí wọ́n ṣàbòsí tí wọ́n sí lọ́wọ́ iná mọ̀gàrà dájúdájú wọn bọ̀ wá tẹ̀lé sínú omi ọlọ́ọ̀ni máa ṣe ọkọ̀ ojú omi bí áyúnìnà lójú àwa lọ́rùn ọlọ́run fi ájú ní òfin ti síra ẹ̀ àwọn míì nù àwọn onímọ̀ tó sí bihẹ́fìnà wàlẹ̀ àyàtìnà pẹ̀lú àkíyèsí wa káwọn ọlọ́run á máa sọ lórí ẹ̀ tọ́ba ṣe pé bẹ́ẹ̀ ni kò ní ìdíkó pluralize kò ní àyù nìna àyìnù àyìnù lásán ẹ̀yọ kan ti tó so ọlọ́run pluralize ó túmọ̀ ìgbé ọlọ́run ọba ọba tó ní ẹ̀yìn jù ní ṣùgbọ́n àgbọ̀dọ̀ fún gbé tẹ̀dá a sì gbọ́dọ̀ pé apá kan ń wọn náà ní ẹyin jú rárá o torí pé náà òun àbáhàn òmùgbólò yẹn wá a máa ń tẹnu mọ́ ibi àlè ìbúrọ́tù bil musamma la bil asma ìtọ́wà lábẹ́ òkọ láàkàsì kìí sókọ gẹ́gẹ́ níbi ìtọ́lọ́run rárá o bá a ṣe ka ń tí ọwà lábẹ́ òkọ fún bẹ́ẹ̀ náà láàkàwọ́ náà kò sí gbólóǹtọ́lọ́run ló fún ara rẹ̀ nìyẹn àbí nǹkan so níbi ìtọ́lọ́ àlẹ́ ibrahim bíi musamma wọ́n bíi asma ìtọ́lọ́ ń bá fi yòròyìn ní ara rẹ̀ orí ẹ̀ nìkan láàbò sí torí bọ́lọ̀ ti yin àwọn múmìnì òdodo yìí pé alladhina yu'minuna bil ghaib àwọn múmìnì òdodo àwọn tí wọ́n ní mà sí nǹkan kọ̀ọ̀kan tí wọ́n fojú rí inú tá a fojú náà lọ́lọ́ wà ìmọ̀ ni tọ́ba sọ fún wa ń parẹ́ orí ẹ̀ nìkan láàbò sí èdè láàsì gbọ́ yé ní mi bá sọ wá sọ̀rọ̀ ọsọ fún anabi nuhu ibe wasinami lè fúli kabi ayu nina máa ṣe ọkọ̀ ojú omi náà lè ayu nina lójú àwa Ọlọ́run àwọn Ọlọ́run bá ń wù ọ láàrin ní òde wà wáyé náà pẹ̀lú iṣẹ́ tá a fi ránṣẹ́ sí ọ máa ṣe wàlá tó ká tìkú ní fìlẹ̀ lẹ́yìn náà lọ́la mọ́ má bàa mi sọ̀rọ̀ rárá nípa àwọn èèyàn tí wọ́n ṣẹbọ sọ́lọ́run tí wọ́n ṣàbòsí innahu mughraqun dájúdájú wọn lọ wá pa lórí ìtànẹ́bí nuhu alayhi salatu wa salam náà lọ́lọ́run tó ti sọ̀rọ̀ ní suratul qamar aya ìkẹtàlá àti ìkẹrìnlá ọlọ́ni wàhámálínáhù aláàdáàtì aliwa ìwàdúsọ tajiri bi a'yunina jaza alima ọlọ́run bá sọ wípé wàhámadínà wàhálà àdáàtì àlewà àwọn ọlọ́run agbénu lérí ọkọ̀ ojú omi tó ṣe é láti di wàhálà wàhálà yẹn látara gini yẹn ni pé ọ̀la igi sí ìpele ìpele ìpele ó fi kan ojú omi wàdúsò bẹ́ẹ̀ náà ni ó lu èso àwọn onímọ̀ ẹ̀ka sọ wípé ọ̀tàdà sọ pé dúsò yẹn pé èso ni màsàmì rò ní tí ẹ máa fi kagi pọ̀ ó ti wà látúkọ anábì lúwọ alẹ́ sọ́lájú ọ̀sán ṣùgbọ́n dìvẹ́lọ́mẹ́ntì lọ bá tóbi di ìlú ìtawà náà lò apá kan ìsọ̀gbẹ́ rárá dúsùrù yẹn iwájú ọkọ̀ ojú mi àtẹ̀yìn rẹ̀ tí máa ń fi taari omi dànù ọwà ń bẹ̀ tẹ̀jìrì ibi àlù nìna ọkọ̀ ojú omi náà máa lọ àwọn ọlọ́mbà yìí tẹ̀jìrì ibi àlù nìna yóò máa lọ àwọn ọlọ́mbà jaza'an liman kana kafir ẹ̀san la fi ọkọ̀ ojú omi ń ṣe o fún ẹ tí wọ́n ṣe kèfèrí sí onáà ní ta onáà ní abdulayi bin wàlẹ̀ sọlá tọ̀sà tí wọ́n gbà gbọ́. nípa anabi wa sallallahu alayhi wa sallam ọlọ́run lọ ayé nù bíi tiẹ̀ náà nínú suratu Tur suratu Tur aya forty eight ọlọ́ni wasubiri lè hukmi rabbika fa innaka bi a'yunina eré anabi sallallahu alaihi wasallam ṣe sùúrù ṣe sùúrù de ìdájọ́ ọlọ́run ọba rẹ tí ó dá lórí àwọn káfíìn fa innaka bi a'yunina ìwà anabi wà ń bi ìgbéyàwó ọlọ́run àbùdùwárí ọba àbùdùwárí ọba nígbà tí ọlọ́run wá ń sọ̀rọ̀ nípa ànábì Musa alayhi salatu wa salam ti ń sọ̀rọ̀ nípa ìrègùn tó nílé lórí ọlọ́run lẹ́tọ̀ sí mọ́nù ni ìrègùn tó nílé lórí ìpẹ́ ọlọ́run tó ti ṣe lé lórí tọ́yẹ kọ́ máa dúpẹ́ fún ọlọ́run ní ìdí awọ̀hẹ́ nínú Suratu Taha aya thirty eight àti thirty nine. ọlọ́wọ́ bá sọ pé ibi awùhàyínà ìlà ummi kama yuha àdékébì fi ìfi ìbí fàkébì fi ìfìlì yẹmí fàlíyólékèyè lè lè yẹ mú á mi lóko yẹmú bí sáìlì yàkùnúhù àdókòlì wà àdókòlà wà a kéye àlè ká ha bàtà mí ní alùkàyèdò àlèkà mahabbata minni wàlùkùsùnà àlà àyìnì. ọlọ́ni rán wọn mú ìwọ ọmọ ìdí awhayna ila ummika nígbà táwọn ọlọ́run ta ránṣẹ́ sí màmá rẹ̀ àfiwáyú àwọ ọlọ́run òye àwọ ọlọ́run àjù sínú ọkàn màmá rẹ̀ ya musa ìsànàbí ọlọ́run àti sàlàyé nínú muqaddima tafsir muqaddima ulumul Qur'an lórí pé wáyú a máa fún ìtumọ̀ márùn-ún Qur'an nínú ẹ̀ náà ni òye tọ́lọ́ máa jù sínú ẹ̀mí yẹn nígbà tí yẹn bá dé sọ tó yẹ ń bá dé èyí ó sì tẹ̀lé òye ń ìṣòro ó sì kú wájú òye wáyù náà ni ọlọ́run ní ibi àwọ̀ àyínà ìlà ma yuha ńgbà táwọn ọlọ́run tá ju òye sí ọkàn màmá rẹ tá jù síbẹ̀ níta jù síbẹ̀ náà ni pé aníkìbì fi ìfi fi ìfi tábùt tí wọ́n bí Musa alayhi salatu wa ọmọ israẹli tí wọn bá ti lè bí tọ́ bá di ọkùnrin pípa ni torí wọn ti di báwo pé ọmọ israẹli náà ni ó gba ipò lọ́wọ́ rẹ̀ ọkùnrin náà sì ni lọ́ba ń fi obìnrin lẹ̀ lọ́ba ní wọn máa pa gbogbo ọkùnrin lọ́ba ní wọn máa pa gbogbo ọkùnrin ọkàn ìyá musa ọwọ́ àdàlù nígbà tó bí musa tó pé a ìmọ̀rí sọmọ yìí ló fọ́ ajẹ́ pípa lọ́dọ̀ fẹ́ràn áwò ọlọ́run ní àwa la tọ́ ọ sọ́nà lórí n tó lè ṣe ọlọ́run wá bì sínú ẹ̀mí ẹ̀ gbà ètí wọn fi ká ọmọ bíi tètè wá kò tí kò fi ọmọ ń sí firawo náà ó kú fẹ́ẹ̀ kan pátánà tẹ́lẹ̀ ní tọ́ba rí gbẹ̀jù sómi gbẹ̀jù sómi kọ́ wa mọ̀ wọ́sẹ̀ ọlọ́run ó gbẹ̀jù omi àǹtí musa ọ̀ta kékeré ń wo tí ọ̀sẹ̀ lẹ̀ sí ọkàn ya musa ọ̀gbà láti dúró ṣùgbọ́n ọmọ ayá rẹ lóbìnrin ó takété ń wò ó ń wò lọ́ọ̀kan níbi tí ó tẹ́lẹ̀ kan kò ti lè jẹ́ ìgbọ́ ọ̀sàpá wọn síbẹ̀ ọlọ́run wá pé káwọn èèyàn gbèrà àwọn orí wọn bá sọ fún gbèrà àwọn pé ń táwọn rírì ìmọ̀lélẹ́ ìgbé a bóòlù yẹn ṣe wá páyàpáyà gbèrà àwọn kò tí ẹ̀ ilẹ̀ dé fúra àwọn náà òde àbí kí wọ́n sojú rẹ̀ òde tó fi wá fẹ̀ kan tó lọ ju ọmọ sómi sínú àpótí ọlọ́ni àwa ọlọ́run lálá lọ́yẹ̀ la fi òye sí lẹ́mì ipe kó fi sínú àpótí kọ́ wa gbèjú sínú omi fákéde fi ìfìlì yẹ mi kọ́lọ̀ jù sínú omi rìbá náì ọwà ní egypt títí di sìn falìyúlé kéyìlè yẹ kùn bí sáàlì inú inú òye ọlọ́run tá a ṣe fún inú òye tá a ṣe fún ìyá musa onígbẹ́tọ́ bá ti jù ú bẹ́ẹ̀ omi yẹn yóò sì tún gbé wá sí bébí omi padà ya'khudhuhu aduwwun li wa aduwwun lah ọ̀tá ọlọ́run tó yìí tó ń dọ́ta Musa nǹkan ni ọ̀wà gbé kìí sẹ́lùmí wa alqaytu alayka mahabbatan minni ọlọ́run ní sèbáwọ̀ ọlọ́run sèbébí ọlọ́run náà ni mo ju ìfẹ́ rẹ mo jù sí lọ́kàn àwọn onímọ̀ sọ pé kò sẹ́nìkan tí yóò rí Musa tí ò ní fẹ́ràn rẹ̀ alẹ́ sara tó sara láti bò tí wà gégé kò sẹ́ni tí yóò rí Musa tí ò ní fẹ́ràn rẹ̀ alẹ́ sara tó sara àwọn tí ẹ gbọ́ rí wọ́n fẹ́ràn rẹ̀ wọ́n bá fi hàn fìlà wọ́n fi fìlà yẹn pé a ah, ọmọ ọlọ́dà báyìí ó náà fẹ́ràn rẹ̀ ọlọ́run nínú rí inú rí tèmi ọlọ́run ti fún ọmọ sánú wa alqaytu alayka mahabbatan minni èmi ọlọ́mọ muhammadu fẹ́ rẹ sí sí lọ́kàn wálé tó sinna àlà kò lè dé pẹ̀lú tọ́jú mọ́mọ́ lójú rẹ lójú èmi ọlọ́run náà ni bí ọ̀sẹ̀ èmi ọlọ́run. so ọlọ́run mú fúradì wá bẹ̀ yẹn láwọn àyèmí omukiri wa omujamuru wa òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam nínú àdìsí dajjal tọ́wà ní Bukhari àti Muslim látọ̀dọ̀ Anas àti Abu Huraira àti àwọn mímu àwọn sàbí àtẹ̀bí sallallahu alayhi wa sallam lè mẹ́nu Abbas nù àwọn tí wọ́n gbà wá ní. òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam sọ yìí pé ma bu'itha nabiyyun illa andara ummatahu al-ahwara al kò sí ànábì ọlọ́run kan tọ́nà méjìlé àfi kọ́ máa kìlọ̀ fún àwọn èèyàn rẹ̀ pé olójú kan ń bọ̀ o olójú kan ń bọ̀ o tọ́jú òkúrò èèyàn nínú rìwáyà nínú ẹ̀mọ̀ sí ìpètè jáì dàjáàlì ń bọ̀ tọ́jú pé inú àkùrẹ́ tẹ̀tọ́ba òun náà ní ojú kan rẹ̀ ti fọ́ ojú harufu tẹ̀m̀bì nìyẹn eh. ẹ̀dẹ́ tí ẹ gbọ́ ìnáwó àwàr ẹ̀ńtọ́ ojú kan ní ojú rẹ̀ méjì fọ́ ni o wà ìnà rọ́bà kún lé sàbí àwà ọlọ́ọ̀bá yìí ìṣẹ̀ńtọ́fọ́ lójú kan o wà ìnà bẹ́yìnà àyìnlẹ́ ìmọ̀tóbù káfẹ́ láàrin ojú dàjáàlù méjèèjì ìtí ẹ̀kọ́ ọbẹ̀ ní káfíìn gbogbo mímì ni rí wípé káfíìn ni wọ́n kọ síwájú rẹ̀ yìí kì í ṣe pé nìkan lọ́ba kọ́ ọlọ́run ló ti kọ́ kalẹ̀ ó ti kọ́ káfẹ́ èmi líle léyìí o ẹ má nígbà bọ̀ sí i. nta fẹ́ ló bẹ ni pé àwọn alárúbáwá alẹ́ awaru náà lẹ tó lójú méjì ti kẹfọ́ mbẹ torí ẹ̀rọ tí ọlọ́run sọ sọ́ra sọ pé a gbọ́dọ̀ mọ pẹ́ran léyà pẹ̀lú kíni o alẹ́ àwòrán olùgbà yìí nù awaru ha olójú kan tí fífọ́ lójú kan rẹ̀ èyí tó ti fọ́ lójú kan tó yẹ pé fífọ́ lójú kan rẹ̀ ó fojú hàn báyìí ó ti rí báyìí lọ́nà ṣùgbọ́n tí ọba tọ́ ọba gẹ́ẹ̀tì ẹ̀ ilé yàrá ti gbó ṣùgbọ́n tó yẹ pé lọ́ọ̀kan ló ti bá ah, eléyìí ti fọ́ lójú kan kẹ́ẹ̀tì mọ̀ pé irú mi ọ̀wọ́ lè yá mọ́ sọdẹ mọ́tàbọ̀ alùsùnà wà jẹ̀mọ́ àdúgbò lórí gan náà bá ní ojú méjì ọlọ́wọ́ bá ní ojú méjì kì í sojú ẹyọ kan kì í sì í sí ojú ẹyọ méjì lọ ṣùgbọ́n ní Qur'an òwe méjì bí èwe ń bi hadith ni ẹ ti gbọ́ yé igbe òwe méjì ní bẹ fún Ọlọ́run hadith mi tó tún wá hadith yẹn ò ṣe é fi sẹ́ni sòtò sọ yìí pé ojú ọmọ ẹ̀dẹ́ yẹn wà láàrin oníkìní kan wà láàrin ojú méjì Ọlọ́run so hadith yẹn kò ṣe é fi sẹ́ni kò ṣe é lò rárá hadith masihu yìí náà nìkan ni ebi tó fẹsẹ̀ rí lẹ̀ so eléyìí ni nínú àwọn sifaatu adàtíyà nínú àwọn sifaatu adàtíyà tààfilẹ̀ onáà ní sifaatu làyìnì mo pàkíyèsí sí náà lánàá ajẹ́pẹ́ pẹ̀lú bẹ́ẹ̀ a ti sọ àwọn sifaatu adàtíyà tọ́jẹ́ mélòó tọ́jẹ́ mẹ́ẹ̀ẹ́dógún ó ti padà sí mẹ́ẹ̀ẹ́dógún rẹ̀ padà abẹ́ẹ̀kọ́ ni ìsìwá ọ̀làyọ kó ń bẹ tẹ́lẹ̀ à ń padà bọ̀ bá ti kú síbi ìsìwá insha Allah. wọ́n ń pè ní asifáàtù dàdíyà alkhabariya àwọn sifaati ọlọ́run ìròyìn ọlọ́run tọ́jẹ́ ti dáàtú rẹ̀ pápá rẹ̀ tọ́jẹ́ pé a gbọ́dọ̀ sọ kankan pa àtàbárí náà sùn nínú Quran àbí hadith tó fẹsẹ̀ nílẹ̀ ọ gbọ́dọ̀ kọ́ ọlọ́run nìkan bẹ́ẹ̀ àbíkọ́jẹ́ pé náà sùn ńlọ́sọ̀ọ́ sẹ́wọ̀n ìfẹ̀mí inú sẹ́rí safari níyà ó ní àsìfáàtù àdàtìyà alìkàbàríyà ó náà nígbà tá a sun gbogbo ẹ̀ àdìpọ̀ náà ní tọ́jú pé tọ́ba yẹn kọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni á pè apá kan nu ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni ṣùgbọ́n pa ọlọ́run á gbọ́dọ̀ pé apá kan nu ọlọ́run torí kò lo apá kan nu rẹ̀ kò fún òòlù fún wa ó ní kó lè hu wàlláhu ahad allahu sọmadẹ lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad ìmọ̀ agbèrè ẹ̀ e lọ́kànrin tọ̀sọ́gbọ́n agbé ilé ọ̀tọ̀ ilé inú ọ̀tún yìí torí ẹ̀ e pé gbogbo mọ́ni àlẹ́ afáàní wàyẹ̀kọ́kọ́ wájú rabbika lóde jàlá àlùwálé ìkẹ́rán ọ̀ gbọ́dọ̀ pé apá kan ọlọ́run níwájú kọ́ wá sọ wájú nìkan ni ọ̀sẹ̀ kú àwọn èkó òdìsẹ́kù ọ̀ ń sọ̀tọ̀ fún lórí ẹ̀ làwọn máa sọ pé a gbọdọ̀ pé eléyìí jẹ́ ìpín kan àbí abákan fún ọlọ́run rárá o kí ọba lò fún rẹ̀ ká má lò fún ọlọ́run ọba wa ọba ti ń bẹ ní ó sì ló ní àwọn nǹkan wọ̀nyí ètò ní òun lórí bí náà sùn mọ́ wa ṣùgbọ́n nù sífàtò dàtíyà ìtọ́jẹ́ ike ẹ̀ màkú láti lè máa nà tá a mọ̀túmẹ̀ tí làákẹ́yọ̀ ta kù òun náà ní àwọn òròyìn tó kù bíi ká sọ pé asamulu aliyiradatu alikudiratu alikẹlaamu báwọn kan ti ń tako so ọlọ́wọ́ bá ó ní gbogbo yẹn làákẹ́yọ̀ tako láì dínà sùn agbọ́dọ̀ mọ̀ pé ọlọ́wọ́ bá ní hayat ó ní sẹ̀mí ni ló fi dá àwa náà tàbí sẹ̀mí a sì gbọ́dọ̀ mọ̀ pé ni àfọ̀nsàfàrí ní àsọ̀tò lawuli hayatu walikelamu walibasar samucuni iraadatun kini samucuni iraadatun wacilimu waqtadar biqudratin tacallaqat bimumkini abeeko ẹ̀yin tẹ́ mọ̀ safariniya ẹ ha afun safariniya sọ pé lawuli hayatu walikelamu walibasar sẹmi bẹ fọlọ ọlọmọba ti sọ̀rọ̀ ni irina bẹ fọlọ sàmù ìrà dàtún wà ìdìbò wà mọ́tàdá ọlọ́run ọba ọba tí ó ní ìgbọràn ní ọba tó ní èrò ní ọba tó ní ìmọ̀ ní ọba tó ní kúdúrà tó ní ìkápá lórí tó bá fẹ́ ṣe ni àwọn sábòrò sèfáàtì nìyẹn tó ṣe pé àwọn àwọn tí wọ́n jẹ́ àṣà ìrà àwọn náà fọ́ sí ẹ̀ èyí tó bá ti wá jẹ́ àdàtìyẹ̀lẹ̀ kàbàríyà wà á máa túmọ̀ rẹ̀ kó fi àwọn méjèèjì wọn kófìlì bá bá àwọn méjèèjì wọn wọn wà máa túmọ̀ ẹ lọ bẹ wọn máa pé ìsọ ọlọ́run ni lára fúnjẹra rẹ wọn gbé ìmọ̀ ọlọ́run ni mí ara wọn gba aládàá ṣe sáwà o ní ìhà tọ̀ so ó onímọ̀ pẹ̀lú gbogbo nǹkan ni wọn wà máa fa lọ síbi yìí mọ́ni àjọ àwọn alùsùn wal jamaa náà ní pé ntọ́lọ́ bá fi ròyìn rẹ̀ ká fi ròyìn rẹ̀ ní ìbámu sí títóbi rẹ̀ tí ọ̀la lè gbọ́ rárá a sì gbọdọ̀ sọ pé apá kan ń wọ lọ́wọ́ àwa bọ́ sínú àsìfáàdù gàdíyà bẹ̀rẹ̀tìbárì wal fi'liyya bẹ̀rẹ̀tìbárì lánàá a sì mẹ́nubà àlùmáyíyà ìyẹn pé ìròyìn dáàtù lọ́jẹ́ fọlọ́ ṣíṣe rẹ̀ ọ̀pàpọ̀ mọ́mọ́ sí a ọlọ́run nígbà tó bá fẹ́ tẹ̀lé ara rẹ̀ alákọ̀ọ́kọ́ ń bẹ ni mọ̀ ń yà wíwà pẹ̀lú ẹ̀dá ta ló túmọ̀ sọ́nà méjì inú kọ́ wà pẹ̀lú ẹ pẹ̀lú mọ̀ kìí ṣe pẹ̀lú dáàtò ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ìwà pẹ̀lú pẹ̀lú ìmọ̀ àti ìdáàbòbò ìfúnnilọ́wọ́ ìtọ́lọ́mọ sí báwọn ẹni rẹ̀ so àti mú àyà wa lórí ẹ̀ àti mú hadith wa lórí ẹ̀ ẹ̀ sorry àti mú àwọn àyà wa lórí ẹ̀ ibi hadith la wá dé nínú hadith anabi wa sallallahu alayhi wa sallam òun náà ni hadith tó wà nù Bukhari àti Muslim tọ́wá látọ̀dọ̀ abubakar radiyallahu anhu abubakar sọ yìí pé nígbà tó wà tó sí ọlọ́run sallallahu alaihi wasallam táwọn wà nínú gáàrí táwọn táwọn sápamọ́ sínú kòtò tó wà lórí òkè yẹn òun rí nàdọ́rìtì ilá àkìdáàmì lùmúṣìrìkì ó lóun wo ẹgìgísẹ̀ ẹgìgísẹ̀ àwọn káfíìrì báyìí òun sì ń wò wọn òun sì wo gìgísẹ̀ yẹn wà náà kò fìlẹ̀ káà á sì wà nínú kòtò tọ́wà lórí òkè yẹn wà ó mà láàrú lùsì náà wọ́n sì wà lórí wa. fakultu ya rasulallah mo wá ní ìrẹ òjíṣẹ́ ọlọ́run láwọn anna ahadahum nadara ila tahta qadamai la absarana tí kanu wa tọ́ba lè lọ wo gìgísẹ̀ rẹ̀ ẹsẹ̀ rẹ̀ tí nínú ìwọ̀n gìgísẹ̀ rẹ̀ yẹn la absarana ìbámu rí wa fakọ́lá òjíṣẹ́ ọlọ́run wá sọ̀rọ̀ pẹ̀lú ìfọkànbalẹ̀ tí èsè lójú rárá ìpè máa bá nínú kàyà àbá bákìrì bíi lẹ́yìn aláwọ̀ bá nínú ma kí lè lò rẹ bá èèyàn méjì tó yẹ kí ọlọ́run sì kẹta wọn lọ́lọ́run sọ pé ta níbi àtìlẹ́yìn ní ilé òmà fìlẹ́gárì ìdí yẹ kó ló lè sọ ibi ìlà dáhùzán iná lọ àmàlà náà wọn létí ńgbà tẹ́yìn méjèèjì tẹ́ wàá ní kòtò tí o wá ń sọ fẹ́ tẹ́ ẹjọ́ wa bẹ́ẹ̀ yìí pé iná la tàhásá wọ́n sì bá ń jẹ́ iná la àmàánà ọlọ́run bá ń bẹ pẹ̀lú wa ìbẹ́ pẹ̀lú wọn náà ni wípé ọlọ́run fún wọn lọ́wọ́ kò dé kí wọ́n rí nà rí anabi wa sallallahu alayhi wa sallam àfọ mmadu otobo yàn yẹ sùgbẹ́jà àfọ mmadu lẹ kálẹ̀ lè jẹ ìròyìn ẹlẹ́ẹ̀kejì ó náà ní alikọ̀yùmíyà alikọyọmiya ìtumọ̀ ẹni bí Allahu qa'imun bi nafsihi muqimun li ghayri ọlọ́run ọba ọba tó tó fúnra ẹ̀ ní tọrọ ọ̀rọ̀ táyọ̀ wú ẹ̀dá onísìmọ́ sí ọ̀rọ̀ ọ̀fẹ́ lómi ọlọ́run ọba ti bẹ ní tó mú ẹlòmí bẹ ìwà mú ẹlòmí bẹ ó dúró lórí màṣíà ọlọ́run láti sọ pé alikọyọmiya ní ìwòye kan sífà dàtíyà ní fọlọ́run pé ọlọ́run ọba ọba ti ń bẹ fúnra ẹ̀ ní tọrọ táyọ̀ ẹ̀dá abẹ́lẹ́ kejì ọlọ́run ní í ṣe ìrọ̀rọ̀ fẹ́ dà ní ń gbé ẹlòmíì dúró ó dúró ọmọ pé mọ̀ sí ya rẹ̀ láfíà pé kọ̀yọ̀ mi ya ọlọ́run so mina sifati gati ya bi itiba wali fi'ili ya bi itiba rẹ̀ ní afa nínú ẹ̀rí lórí eléyìí oní ẹ̀rí tá a ti mọ̀ ní suratul Baqara àyà fifty five tọ́lọ̀ ní Allahu la. ọlọ́run bá tọ́jà wa kò sẹ́ni kan tọ́lẹ́tọ́ sí ìjọsìn àfọ̀nìkan ṣoṣo alihayu abẹ̀mí lọ́lọ́run alikọ̀yùmù ọba tó lè pé ọ̀rọ̀ ọ̀rọ̀ tayọ gbogbo ẹ̀dá oníṣìmọ̀ tó ń ṣe ọ̀rọ̀ mẹ́ta ọlọ́run tó sọ láàyè mi nù Qur'an ní sọ́dọ̀ tọ̀ ha ayé wa fúnra yìí lẹ́kù ọlọ́run bá sọ pé wàhánà ti di wùdú lélẹ̀ ayé lẹ́kọ̀yù tọ́ba ní ọ̀rọ̀ fọlọ́run so anatil wujú náà ni pé kéèyàn kéèyàn kéèyàn ọdọkàn ló kọ́mọ mọ̀ tí ó ṣe mọ́ kọ́sọ̀ kọ́m sí ti ń tẹ̀lé pé a ah, a ah, a ah, lágbára kankan mọ́ pé ká gbà ọlọ́run lọ ọlọ́run ọba wa ròyìn ara pẹ̀lú alihayi ọba olùsọ̀bí alikọ̀yù ọba tó yẹ pé ó tó fúnra yìí. nínú ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam tọ́wọ́ àná Abu Dawud àti Tirmidhi bẹ́ẹ̀ náà ni hakimu náà gbà wá náà sọ fún adi tọ́wọ́ sàhíhù ní lórí sẹ́ni tó ṣe kẹ́yìn ìmáàmù Zahabi sọ fún gbósò ìlú náà ló ṣe rí inú àdìsí Abdullahi bin Mas'ud ó ní òjì sallallahu alaihi wasallam ọ̀sọ́ yìí bí man qala astaghfirullah al-azim alladhi la ilaha la ilaha illa غفرت له ذنوبه غفرت له ذنوبه وإن كان فرا من الزحف. òṣìṣẹ́ ọlọ́run sọlá àdìbò sọlá sọ pé ẹ̀yin yòówù tó bá sọ pé èrè ọlọ́run ọba tó gbẹngbẹ́n mọ̀ ń tọrọ àforíjì lọ́dọ̀ rẹ ìwọ ọlọ́run tó ikú kọ̀sẹ́ nìkan tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àfi ìwọ nìkan ìwọ ni alihayu ọba tó ní ìsẹ̀mí alihayu ọba tó tó fún rẹ wá àtúbù ilé yìí kó sì ń tọrọ túbà lọ́dọ̀ ọlọ́run ó ní ọlọ́run bọ́ ṣàbójútó gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ fún kódà kó ṣe pé ọ sá lójú ogun ni ọ tẹ̀lé àwọn mùsùlùmí lójú ogun ọ wá sá lójú ọ̀nà bọ́bá jẹ́ pé yorùbá ń bẹ́ẹ̀ mẹ́sẹ̀ rẹ̀ ọlọ́run bọ́ ṣàbójútó ẹ̀ so gbígbá abẹ́ lóni kóró yìí ọlọ́run pẹ̀lú alihayyu alihayyu ẹlẹ́ẹ̀kẹta onú àní sífàtòlì gẹ̀rán ọ̀rọ̀ sísọ ń bẹ fún ọlọ́run ọlọ́run bá ń sọ̀rọ̀ sísọ̀rọ̀ yẹn sífà dàtíyà ní fọlọ́ torí pé sẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ṣùgbọ́n ọ̀rọ̀ kọ̀ọ̀kan gbà tí ń sọ lẹ́yìn ìgbà tó dáhùn ẹ̀dá rẹ̀ ni ló fi wá jẹ́ sífà fìlíyà lábala kan dàtíyà lábala kan ọ̀dọ̀ ọlọ́run ní ti ń ṣẹlẹ̀ fìlíyà lábala kan nípa wípé nígbà tó lọ́wọ́ bá ń dá àwọn ẹ̀dá rẹ̀ lẹ́yìn ìgbà náà lọ́wọ́ ń bá wọn sọ̀rọ̀ ọlọ́run bá Ádámù alayhi salatu wa salam sọ̀rọ̀ ayé àkùrá àtọ̀ láti ọlọ́run bá àwọn màláyíká sọ̀rọ̀ wàlíkẹ́kù náà lè ní màláyíká tó dúró lè àdá ọlọ́run bá anábì musa alayhi salatu wa salam ọba sọ̀rọ̀ falamma jaa musa lè ní kọ́ọ̀tì náà wa kallamahu rabbuhu qala rabbi arini anzur ilayk so a nílò àsìkò tó pọ̀ lórí yẹn nípa pé àyà rẹ̀ tó fojú hàn ní anábì sallallahu alayhi wa sallam òun náà sì ṣàlàyé ń pa lórí bí ọlọ́ọ̀ba ọba àwọn ẹ̀dá ìsọ̀rọ̀ nínú àwọn àyà tá a lọ wò òun náà ní kíni suratul nisa àyà one sixty three àti one sixty four bẹ́ẹ̀ náà ní suratul araf àyà one forty three bẹ́ẹ̀ náà ní suratul saba àyà forty àti forty one ìta àgbà máa ń bi ọ̀rọ̀ ọlọ́run tó náà níta tọ́ka síwájú tẹ́lẹ̀ ibi ọ̀rọ̀ ọlọ́run tí ò lè tán yìí ọ̀rọ̀ táwọn èèyàn lè tán ọ̀rọ̀ ọlọ́run ọ̀bẹ tán láéláé ẹ lọ sùràtò Luqman àyà twenty seven àti kàá tẹ́lẹ̀ thirty two lérí ibi tí gbogbo tó pátápátá tọ́ba jẹ́ tàdá gbogbo kálámù tí wọ́n sì gbẹ gbogbo kálámù látara gbogbo gidi bẹ láyé tí ẹ bá ń kọ ọ̀rọ̀ ọlọ́run inú táyì tó máa ń bẹ ní pé koran dáńkà yọrọ náà bá ní ọlọmọsọ lọrọ ni ó sì fún jùbìrì ẹni jùbìrì wà wà ń bá níbi sallallahu alaihi wasallam torí ẹ lọ́nà fi sọ ní suratu tauba aya kẹfà wípé wa in ahadun minal mushrikina istajaraka fa'ajirhu hatta yasma'a kalama Allah ìgbà yòówù ti kánú àwọn káfìrí tọba wa bá ọ tọwa ìdáàbòbò lọ́dọ̀ rẹ kóbileba kóbileba aráyè gbọrọ Ọlọ́run àwọn ànábì ṣe ìdáàbòbò fún yẹn ní gómìnà àwọn mùsùlùmí ọtá ń pa yẹ kí wọn mọ fọkàn rárá hata yasuma akẹlẹ amala títí o fi aráyè gbọrọ Ọlọ́run lágbọ iye tí o fi lò ó Ọlọ́run lè kó yí padà tá a bá rí ẹni la tọba jẹ kó ó lòun láìkí lẹtọ yìí. òun fẹ́ máa gbọ́ síwọ̀ bí kẹ́ ẹ bá yé lẹ̀ fún mọ́sálásí kọ̀ọ̀kọ̀ ṣùgbọ́n kọ́ màmá wa lásán kọ́ máa chájì kọ́ máa chájì sẹ́ẹ̀tì ọ̀ máa chájì irú yìí nìkan yẹn kọ́ máa dúró ta tábà fẹ́ ṣèrànlọ́wọ́ fún kápẹ́ ìṣèrànlọ́wọ́ jáàmù kẹ́nìkan bá gbà ilé tí àṣìṣe ní case study irú ẹ̀ kó dẹ̀ lómi inú àwọn ó ṣe mss sọ́sọ́ fún mi ó ní lẹ́tọ̀ ọ̀hún náà ló máa ń láì tó sí máa lọ kádàrá ọlọ́run ní òtí ìjẹ́ ọgbà islam títí dìsí kì bá gba islam olóhùn tá a máa láìkí lẹ́jọ́ ọmọ ọmọ sí analysis tọ́da tí ò sí lọ́dọ̀ àwọn yọ yọ ń bá lọ díẹ̀ sìkánná lẹ́nu dọ́bẹ̀tà ó ní ẹjọ́ lóye bá fẹ́ gba islam kí ni kó tó kò gánà màmá rẹ̀ kristẹni ìyá rẹ̀ ẹ bàbá rẹ̀ kristẹni gbogbo fámìlì ẹ pátá láwọn ẹ̀gbọ́n àbúrò kristẹni wọn sọlọ nǹkan sáwọn ìgbé báwọn ṣe ń ṣe ìgbé gbogbo wọn táyẹ láyẹ olóòtú ìgbà ìsìláàmù oṣù kò béèrè ó béèrè yẹn ti wàá sọ fún mi pé àyè ní má béèrè ìjọba yìí ó sì ń tíráì láti aṣojú ẹtì ara pẹ̀lú oṣù sùtàbá ń lu ẹni bẹ́ẹ̀ kò sí ìwọ̀n fi ká fààyè nítorí kéde nítorí pé ááyà yìí tọ́sọ̀ pé wáyé ní ahadun minal mushrikina istajaraka fa'ajirhu hatta yasma'a kalama Allah thumma ablighu ma'amana sọ fún wọn bíi jọ́ọ̀jà yìí lọ́ọ́ balẹ̀ mú oná ní àtẹnudọ́ ọlọ́run tó bá ti gba Islam ńgbọ́ ọlọ́run ní àmà mísàkà ọlá alẹ́ fún wa ńlá fatu kùlù dùn náà abẹ́ ẹ̀kọ́ ni mọ́ o mọ́ fún wọn ó di ẹgbẹ́ jùlọ olú ìlú làmá ọ wà lórí wípé gbogbo àwọn tí wọn lẹ́tọ̀ọ́ sí zaka náà ni wọn lẹ́tọ̀ọ́ sí jaga ṣùgbọ́n àdìsí mi wà tó sọ pé àgbẹ̀nùhùn ánìlìmọ̀tì alàtìfì àtàlẹ́yọ̀ ẹ̀rọ lọ́wọ́ lọ́rọ̀ kí wọ́n mọ̀ wọn ṣàgbé lọ́jọ́ òní ó túmọ̀ sí pé àwọn mùsùlùmí tí kọ̀ǹdíṣà wọn wọ́ọ̀sì débi wípé wọ́n ń ṣàgbé àbáwọn tí dẹ́gbẹ́ ìtìjú ni òde wọn ṣàgbé wọn fẹ̀lẹ́ ṣàgbé ńlá wà pẹ̀lú dákà wa táwọn yóò bá ti wá wà satisfied ẹ̀hẹ́n látó lè gbé gbèsè lọ síbi innama sadaqatu lil fuqara'i wal masakini wal 'amilina 'alayha wal mu'allafati qulubuhum wa fir riqabi wal gharimina wa fi sabilillahi wa fi sẹ́yìn láti wá kó àwọn yòókù láti wá kó wọn. nípa ọ̀rọ̀ ọ̀tọ̀ lọ́hùn a wàá ṣàkíyèsí àwọn màsá ìlú mẹ́rin kan alákọ̀ọ́kọ́ oná ni àtàkálùmù wọ́tẹ̀kìlì ìsọ̀rọ̀ ọlọ́run àti ìbá ẹ̀dá sọ̀rọ̀ ọlọ́run ọba ọba tó ní méjèèjì ní bá a sí sọ̀rọ̀ àti bíbá ẹ̀dá sọ̀rọ̀ àwọn Mu'tazila àwọn kùnà ń bẹ̀ wọ́n ní rárá bí àròyé lásán gbogbo ntí àwọn yìí ń ba ti musa gangan ọlọ́run dá ọ̀rọ̀ sára yìí ni musa wa ń gbọ́rọ̀ látara yìí ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ọ̀nà tí ẹ rìn láti bígbà tí bígbà tí yẹn bígbà tí yẹn fẹ́ lọ bẹ̀rẹ̀ tọ́wọ́ àpò mọ́tò tí ó gbalẹ̀ tuntun kọjá tí ó gba lábọ́ kọjá tí ó gbọ̀ràn yẹn tí ó já sí bẹ̀rẹ̀ tọ́wọ́ adé rárá ẹ dàkún ọkọ̀ lọ́tọ̀ express mbọ̀ wá express náà wá pé wóró bọ́ wí odò àṣẹ gbé géètì ṣẹṣẹ rí pé ìwé bẹ́ẹ̀ lójú ọ̀nà bí abẹ́rẹ́ ni yóò sì náà sí lọ́nà tó ń fọ ọ̀nà bá sọ ọ́ ní ọkọ rí sí. ọlọ́run ní wa kallama Allahu Musa tẹkìlímà kọ́ ọmọ ìlú bá rọrọ̀ sọ ó tún ní tẹkìlímà òun bá Musa sọ̀rọ̀ tìbí bá sọ̀rọ̀ masdari nìyẹn ó ní agara ó ní torí téèyàn fi máa ń sọ nínú ìdílé àrùbá inú ẹ̀ ní tààkì kakan pa man kan ke akaltu ta'am akila mo jaw jayan gan samune akaltu ta'am akila sinya bi in pe jarara mo jẹ dáadáa Ọlọ́run ni wa kallama Allah Musa taklima kí wàá lóko ń sọ Ọlọ́run ni falamma ja'a Musa limiqatina nígbà Musa wá sí àyè tá a sọ fún lásìkò tá wakalamahu rọbuhu wakalamahu rọbuhu tọlọn rẹ̀ wá bá sọ̀rọ̀ wá ní jire igi ọlọn dọrọ sí igi ara yi a irú sọkusọ wa mi kọọla rọbi ari ni anzori ilẹ ilẹ ọlọn jẹri yọ ńgbọ gbadun ọ̀rọ̀ ọlọn irú ọ̀rọ̀ kọ̀rọ̀ wa ni mo la lọ sọ sọ̀rọ̀kọ̀rọ̀ wọn pọ̀ ní kéésì yìí nìkan ẹlẹ́ẹ̀kejì tá a tún ṣàkíyèsí bí ọ̀rọ̀ ọlọ́run oní àní sàmáàrù kẹlẹ́ àmì là ǹjẹ́ èèyàn ǹjẹ́ dà ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run inú àkídà alùsùnà àwàlìjẹ́mọ́ àná ni fẹ́ẹ́ dà ń gbọ́ tẹ́dà gbọ́ bọ́lá àti màgbọ́ sọ̀rọ̀ Musa gbọ́ náà ni alẹ́ sàlá tọ̀ sàlá ń gbọ́ gbọ́ lódùmọ́ rọ́bì àdínní àgbòrò ilẹ̀ yìí bẹ́ẹ̀ náà sì ni ẹlẹ́ẹ̀kẹta òní wípé alukur'an kalamullahi ala al-haqiqa kur'an yìí ọ̀rọ̀ ọlọ́run ni ní pàpà kìí ṣe pé expression látọ̀dọ̀ jibril kìí ṣe expression látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam ọ̀rọ̀ ọlọ́run ni tí ò ṣe dọ́gbọ́n sí rárá ẹmbasi yí nínú tafsir táwọn onímọ̀ kọ yọ ọmọ pé ah, ẹ̀dá abáráfẹ́ gbọdọ̀ àwọn orientalist ń bò sú wọn wọ́n ti criticize Quran wọ́n ti criticize àdìsí wọ́n criticize tán mùsùlùmí kò sí tí wọ́n sọ tán ń bò sú wọn kí làwọn ní sọ nípa Quran yìí gan-an wọ́n ní dáwọn ilé sọ pé ẹni wípé anabi wasalala aliwasala imara yi dáadáa ti kọ kó se Qur'an máa di si yẹn ike máa sọ ní kéra yẹ jókòó <laughs> kéra yẹ jókòó ọlọ́run sì nìyẹn anabi wa sallallahu alaihi wasallam pẹ̀lú pé anabi yìí kò mí anabi ọlọ́run tí ọmọ ọkọ tí ọmọ ká níbo ló ti wá ń jókòó níbo ti wá ń jókòó ẹni tó yẹ pé ń gba wàhálà pọ̀ gan ọlọ́run tó mú àyà kalẹ̀ yìí pé yá ayọ̀ lẹ́ni iná amanu idha najaytumur rasula faqaddimu bayna yaday najwakum sadaqa ẹ̀yin olùwàgbọ́ òdodo ìgbà ó tẹ̀ wá ti pa anabi sẹ́yìn mẹ́fẹ́ bá sọ̀rọ̀ àdásọ nájà nìyẹn múnájà àtúmọ̀ nìyẹn má yẹ kó mi nájà wá tàlá àtàjù ẹ fẹ́ bá sọ ọ̀rọ̀ àdásọ ẹ kọ́ fi sọ́dáka síwájú náà ntẹ́ẹ̀mí tọrẹ fọ́nà àtòjíṣẹ́ rẹ̀ tí ọ̀nà sójú ọ̀nà ọlọ́ nígbà tí wàhálà pọ̀ tí ọ̀rọ̀ àsìkò kankan fún tara ẹ̀ fún tara alẹ́ ẹ̀ ṣé bẹ́ẹ̀ ló ti wá ń dókòó ló ti pọ̀ nǹkan sí gangan. <laughs> nígbà mo rí tí wọ́n sọ̀rọ̀ lọ lẹ́nu wọn. ọlọ́run sì ti ta adá gbogbo bàṣàríyà ó ti pè gbogbo ẹ̀dá ní ìjà wípé kí lọ́lọ́run sọ. وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا ونساء وادعوا شهداء so ọlọ́run bá sọ yìí pé tí ọlọ́jọ́ ti gbogbo àwọn òwe tẹ ẹ bá jẹ pé ẹ lágbára láti mú kuraanu wá ẹ mú wẹ wá wòláyé ní jitama adìlì jẹ ẹnsu wáyé wòláyé ní jitama adìlì jẹ nínú wáyé ẹnsu ala ayé àdúgbò mímílẹ ha àtàlẹ kuraan láyé àdúgbò nàbí mímílẹ yìí wàlàwùká àná bàcàdùn lè bàcàdùn lọ́hìíràn fún wa pé táwọn àjẹmú àtọmọ ẹdẹ yẹn tí wọn bá kó jọ lórí pé kí wọn kó bá wọn wá wọn lè múlò ẹ wá kó dà fún wọn lọ́wọ́ wọn lè múlò ẹ wá. sòtí súnmọ́ sí pé àlèmú kura yìí àlèmú wa mọ́sí alẹ́ lẹ́ẹ̀kẹrin wọn náà ni pé alukura lórí màkàló kura yìí sẹ̀ o torí pé ìkànnù ròyìn ọlọ́run náà ni kíni iná lọ́rọ̀ rẹ̀. Quran jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run ìkànnù ròyìn Ọlọ́run náà ní sífàtò ìkẹlà gbogbo ìròyìn Ọlọ́run kì í ṣẹ̀dá bọ́lọ́run kò sí tí ó sì máa bẹ tí ò ní nínú yìí tiẹ̀ eléyìí ó ti jẹ́ káwọn èèyàn kan kí wọ́n já sínú fìtínà láwọn àsìkò kan Imam Bukhari náà wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ bíi sẹ́kùnrin lórí ẹ̀ Imam Ahmad wà bẹ́ẹ̀ rọ̀ ọ́n mọ̀ láàjẹ̀míyàn táwọn ọlọ́balọ́ba táwọn mọ̀tẹ́sílẹ̀ àti ẹ̀dá wàhálà alẹ́ àtàwọn mí àti wọn balọ́jì tó ń ti bó ṣe jẹ́ ìgbé ọlọ́wọ́n bá sọ mẹ́ ìgbé musa sọ báyìí ọ̀rọ̀ musa ní tara rẹ̀ ẹ̀dá ni tọ́rọ ẹ̀dá musa náà ẹ̀dá náà sì lọ́rọ̀ rẹ̀ ṣùgbẹ́yìn tó ti di ọ̀rọ̀ lọ́nà Kùránì kìí ṣẹ̀dá mọ́ kìí ṣẹ̀dá mọ́ tọ́lọ́wọ́n bá ti kọ́ sí inú lọ́wọ́ pẹ̀lú màfú láti azali láti láéláé lọtọrí ẹ lọlọrun sọ pé balẹ̀ òwúwà kúrọ̀ ààrùn màjídẹ́ fi làwọ̀ ẹ̀yìn máa kúrọ̀ ààrùn nìyẹn tó ṣe gbé akọ sínú lọ́wọ́ màfú wàhálà àti ọbẹ̀ lábẹ́ ẹ̀sọ́ ọlọ́run. pẹ̀lú yẹn iná la fi parí sifatu gbàdíyà bìtìbà wàlẹ̀fìlìyà bìtìbà ọwọ́ àkú àsìfáàtò ìfìlíyà àwọn mi ò fi kó pé àlìyéxìyàríyà ìròyìn tó jẹ́ ìṣe ọlọ́run ṣùgbọ́n ìxìyàríyà tó bá wọlọ́ ní máa ń ṣe àníbẹ̀ parí o ọmọ ìkọjọ́ ti ń lọ ìfọ̀ àpẹ́ká tó dé ní o a sì fẹ́ ṣe conclusion lọ́la inṣàlá ọ̀làlá fẹ́ so lẹ́nu ọ̀làlá fẹ́ so lẹ́nu conclusion láàṣẹ so summary gbogbo ẹ̀ ní láàṣẹ ètòjẹ sifaatu alifiriliya ọmbẹmbẹ ọkpẹsọnà méjì ọmbẹmbẹ ètòjẹ asifaatu alifiriliya laazima ètò sẹ ibi Ọlọ́run ní ṣe fúnra rẹ̀ kì í ṣe pé ń ṣe bẹ́ẹ̀ nìkan. ẹlẹ́ẹ̀kejì èyí tó ṣe pé ọlọ́run ṣe ó sì ṣe fún gan ọjẹ́ tàkùtà àdìyà asifatu lèlíyà lóta àdìyà ìtọ́jà pé lázìmà òun náà ní istiwa ọláyé alàlà àrùsí pé ọlọ́run wà lórí àga àlẹ́ àràsí rẹ̀ àlepẹ̀ ní sifatu dàtíyà sifatu lèfẹ̀líyà ni torí kìí ṣe kó ti wà pẹ̀lú ọlọ́run pẹ̀lú bíbẹ̀ rẹ̀ ńgbà ọlọ́run dá sẹ́mẹ̀ tó dálẹ̀ lọ́sọ̀ pé tó ń mọ́sítà wà á tó ń mọ́sítà wà á ìlàlà àrùsí lẹ́yìn ìgbà náà lọ́lọ́ wá wúwà lórí àrísù rẹ̀ so ti yé so àti wá sọ̀rọ̀ lórí istiwawu yẹn àti àwọn ẹ̀rí rẹ̀ tí ò ní ìdí ká tó mọ̀ rìpí tiẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni nùzúlù ọlọ́run sísọ̀kalẹ̀ ọlọ́run sísọ̀mọ̀lẹ́ ayé kò sí inú Qur'an inú hadith anabi wa sallallahu alayhi wa sallam lọ́wọ́ ìkọlọ́ ọba máa ń sọ̀kalẹ̀ ní ìdáka òru ìkànnì sísọ̀mọ̀lẹ́ ayé hadith yẹn wà ní sọ̀rọ̀ Bukhari àti Muslim nínú àdìsí Abu Hurairah ni ọlọ́run wa yọ wà máa sọ pé má yẹ dèrò ní fàásì jí ìbìlà ta ni wá ta ni ó ta ni pè mí tí kí n dá lóhùn wà má yẹ sí alóní tọrọ díà ta ni tọrọ nǹkan lọ́dọ̀ mi kí n fún o má yẹ má yẹ sẹ́túrú ní fàásì ìbìlà ta ni wá foríjì lọ́dọ̀ mi kí n sàforíjì kó ní ìbámu sí títóbi ọlọ́run kì í ṣe bí wọ́n ṣe máa ń sọ̀kalẹ̀ ìsọ̀kalẹ̀ ọlọ́run ní ìbámu sí kínní títóbi ọlọ́run ó lọ́mọ bó ṣe rí ọ̀bọ̀rọ̀ gidi báwọn sàbẹ̀ ṣe gbọ́ bẹ́ẹ̀ ṣe gbàgbọ́ ni báwọn tó ṣe gbọ́ bá ṣe gbàgbọ́ ni kìí ṣe kọ́ àmọ́ ṣe gbé tẹ̀dá àbí kọ́ ọmọ ilé lọ́kọ́ ọlọ́kọ́ àánú ọlọ́run ní máa ń sọ̀kalẹ̀ gbà ni àbí kọ́ gbáragbára ọlọ́run ìṣọ̀kúsọ̀ lọ́n sọ. ìkẹrin àtẹ̀ka àti ìkẹta ìtìkẹrin nítorí ìkànjú òun náà ní sífàtà àlọ́ àti ìyọnu ọlọ́run iná ṣe lásìkò tó bá wù ní ìbámu sí déyìn bá ṣe ọlọ́run ni wà máa ń yẹ kó tó mú mi náà mú ta àmìlánì ẹ bá màá mà pa mú mi ni tí ò dí òfin pípa fàjàzá òwú jahannamu ẹsẹ tá a sàn fún náà nínú jahannama khalidan fiha lọ́mọdé ti bẹ́ẹ̀ wákàtí báwo. kò ní tí ìbínú sí àgbà tó bá tẹ̀ pa múmìnì tí ọba tí ì pa múmìnì rárá gbẹ̀ngbẹ̀ ọba pa múmìnì ọlọ́wọ́ bínú sí ńlá fi ń pè ní sifatul fi'liyya al-ikhtiyariyya wa adda lahu adhaban 'azima ọlọ́wọ́ pálí sí ilẹ̀ fún ìyá ńlá àwọn àyà mi àyàyẹ wà lọ́tọ̀ nìsa àyà ninety three bẹ́ẹ̀ náà ni magdubi alayhi tàǹkà nùdẹ́rù magdubi alayhi tàǹkà nù àyà suratul Fatiha ìbínú ọlọ́ọ̀ni bàbá sí títóbi rẹ̀ bó ló ṣe rí mu hmm, kọ́ wá yí sí pé ọlọ́run ọ̀sán lẹ́sàn-án ìbínú à ìròyìn tó kùtọ̀ lọ́n sọ tọ́lọ̀ mi lọ fi ìdílé lò fún rẹ̀ oníwàgà bíbá Allahu alayhi ọlọ́run bínú sí kí aláàbò máa gbé ọlọ́run ọ̀sán lẹ́sàn-án ìbínú ọlọ́run ọ̀sán lẹ́sàn-án ìbínú tẹ́lẹ̀ bá ń gà nìyí bẹ́ẹ̀ náà sì ni ìyọnu ẹlòmíì ọmọ túmọ̀ tíra fún wa ọmọ yọrọ bíi aláwọ̀ àdìmọ̀ ọmọ ọsàn wọn lẹ́sàn yọnu <laughs> nítorí àkídà àwọn àṣàríyà bẹ́ẹ̀ náà ni àjọkẹ́ ayé àṣàkí ọ̀run rà máa dọ̀rọ̀ yìí nítorí àkídà àṣàríyà yìí wọn ò fẹ́ lọ síbi aráhàmà ọlọ́run pé ọlọ́run ní àánú ẹ̀ẹ́n ìtọ́tẹ̀lé onáà ni àsìfáàtò ìfìdílé èyí máa kà á dá ọlọ́run ṣe fáwọn ẹ̀dá nínú ẹ̀ náà ni mahaba fɛ má wàá pé ọlọ́run san fɛ rárá o ọlọ́run ló máa nífẹ̀ẹ́ ọlọ́run sọ pé inna Allaha yuhibbul ladhina yuqatiluna fi sabilihi ina inna Allaha yuhibbul ladhina yuqatiluna fi sabilihi saffan ka'annahum bunyanun marsus. ọlọ́mọ nífẹ̀ẹ́ àwọn tí wọ́n bá ń jagun sójú ọ̀nà ọlọ́run kàánà gbogbo ní yàrá mọ̀lọ́sọ. yọ wà á dàgbẹ́ bí àwọn lítà ti kọ́ kalẹ̀ tí wọ́n mú pátá nǹkan náà tí wọ́n wá tò wọ́n tí wọ́n sin wọn jọ. ẹ̀rí wa ti ń kọ́lé láti ń kó jagunjagun lọ́dún lọ́sì kò sí kò sí plan kò general plan. ẹ lọ wo ilé tìjọba bá kọ́ yóò mú pátá nǹkan náà yóò sì tò wọ́n títì rẹ̀ ọ̀lọ́ láàrin kan náà èjì ọ̀lọ́ ní ro one èjì ọ̀lọ́ ro two ẹ wá wo tiwa kẹ́ ẹ wo tìjọba láì ṣe pé òní mbẹ òní wù ọ tí wọn náà láì ẹ dá mi lónìí èyí tó sì jọ yẹn ni tó ti tò lọ́wọ́ wọ ọlọ́wọ́ á ní inna Allaha yuhibbul ladhina yuqatiluna fi sabilihi saffan ka'annahum bunyanun marsus ọlọ́run nífẹ̀ẹ́ àwọn tí wọ́n bá ń jagun sójú ọ̀nà ọlọ́run tí wọ́n wàá tó sáfù lọ́wọ́ wọ́ sáfù àkọ́kọ́ sáfù kejì sáfù kẹta ká nà kúndùnì àmọ́rọ́sọ wọ́n wàá dà gẹ́gẹ́ bí ilé tá a sin jọ bí ṣe máa wúyàn ọlọ́ni sọfúfù táwọn ẹni tẹ́ ń dàgbé tó ọlọ́run bá ní ìmọ̀ wù wọn ọlọ́run ìròyìn ẹlẹ́ẹ̀kejì náà ní rísíkù ọlọ́run rísíkù ọlọ́run ti ń ṣe fún gbogbo ẹ̀dá pátápátá àti rísíkò ọlọ́run tí ń ṣe fáwọn múmi nípa wáhálì tọ́lọ́run fi mú ránṣẹ́ tí wọn wọ́n ń jẹ́ ìtọ́sọ́nà nínú rísíkò ọlọ́run ni tọ́lọ́run sọ pé àwọn yẹ kó sì mú wọn ara àmọ́tọ̀rọ̀ gbígbà náà ní kọ̀sáfúnà abẹ́yìn náà wọ́n máa ń ṣe àwọn fẹ́lẹ́ ayé àdìdè nìyà. so ìkẹ́ ọlọ́run ni rísíkò yẹn náà nínú àfà nínú sèfáàtù àlìfìlìyà àlìkẹ́sìtìyà àríyà ìròyìn ìṣe ọlọ́run tí máa ṣe lásìkò ẹlẹ́ẹ̀kẹta ọ̀nà ni sifatul khalq dídátọ́lọ̀ ń dá ẹ̀dá dídátọ́lọ̀ ń dá ẹ̀dá yẹn nínú sifatul fi'liyya ikhtiyariyya ni tọ́ba wù amada tọ́ba wù adẹ́dá ńdọ̀ bá wù ní sí dẹ́dá sifatu ntọkẹyẹrẹ ọ̀nà ni sifatu ihya wal imata jíjí ẹ̀dá àti pípa ẹ̀dá ńgbọ́ inú sifatu fi'liyya lọ́wọ́ fọlọ́ ńgbọ́ bá sì wù ní ó ṣe torí ẹ̀ ni àwa alùsùnà wà lè jẹ̀mọ́ àti fèsì fún àwọn mọ̀tẹ́sílà nígbà tí wọ́n sọ yìí pé kúlù mọ́ ní àlẹ́ yá bá ní wọ̀nyẹ́ gbogbo wájú ọ̀rọ̀ bí kàtórí jà láàlì wọ̀lì jà gbogbo ti ń bẹ lóye pẹ̀lú ọ̀tàn àwọn mọ̀tẹ́sílà ní àdìẹ ọkàn wọn ni pé iná ọ̀tàn àlìjáná náà ọ̀tàn ọlọ́run sì ń ròyìn ẹ tó wọ bẹ̀ pé khalidina fiya abadan kí wọ́n máa bẹ́ẹ̀ bẹ̀ lọ láíláí ẹ̀yin mọ̀tẹ́sílà kí ló ṣe yìí ó ní ọlọ́run sọ pé olùmọ́lẹ̀ àlẹ́ á máa ń wọ̀ nípa wájú rẹ̀ nígbà tó ń gbàdá lọ sí ta pé títà gbọ́dọ̀ bá wù ní ọlọ́run nìkan yóò dẹ̀ wọ́n sì sọ pé wọ́n sọ pé wọlé awọ́lé wọlé àkérò kó nìkan yìí pé ọlọ́run bá nìkan yìí tó wá ló tó fẹ́ kù nígbà táwọn kan bá ń àjẹ́ náà ìkan yìí ń tọ́pọ̀ nù ṣé yorùbá mi yé àwọn alùsùn náà dá wọn lóye pé bíbẹ múmi nínú àjẹ́ náà lọ láíláí àti bíbẹ káàkiri nínú nánà láíláí nínú sifáàtò láàyè alifẹ̀ẹ́líyà alifẹ̀síyàríyà inú ìròyìn ọlọ́run iṣẹ́ ọlọ́run ti ń ṣe tọ́jà kó dìrọ̀ mọ́ pé màṣíyà rẹ̀ ni bíbẹ tọlọ́run túláàsì ni lọ́láíláí ṣùgbọ́n bíbẹ ẹ̀dá nínú náà àbújá náà pẹ̀lú màṣíyà ọlọ́run ni tọ́ba wo ataminate tọ́ba wo afilẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ti fún wa ń ròyìn pé bóun ó ṣe fi rẹ̀ lọ́rùn so ọlọ́wọ́n bá inna wa'adallahi haqqun adéhùn ọlọ́wọ́n dúdú sí ni so tí túmọ̀ sí pé ìbẹ̀lẹ̀ láéláé ti wá lérí bá sọ àwọn subjected sí màṣíà ọlọ́wọ́ so ìbẹ̀lẹ̀ láàdúró sí ìwọ̀n bá ta gbẹ́ ìfọlọ́ jẹ́ pé ó lè fún wa ọlá àti tóbi ọlá àná rẹ̀ gbogbo ń ta ti sọ fún wa ntí ọba kùdí ẹ̀ káàdùn ọlọ́kọ́ sàbòtúkọ̀ fún wa lórí ẹ̀ ntọ́ba ṣe kò jẹ́ ọlọ́kọ́ gbàdúrà dáa fún wa àṣìgbọ́ àṣìṣọ́ àsìgbọ́yé kọ́lọ́n kọ́ máa sọ gbogbo akó mbẹ́ wọ́n àti sòwòlá àmọ́ rẹ̀ ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله أستغفر الله ونتوب إليه